ọkọ̀ ojú omi dojúdé lójú agbami ní ìpínlẹ̀ ti niger èèyàn mọ́kànléní ọgọ́ta mọ̀kú ọgọ́rùn-ún mìíràn sì di àwátì hmm. nǹkan bí èèyàn ọgọ́rùn-ún ni wọ́n sì ń wá báyìí níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan èyí tó mà wáyé ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday ìròyìn mà sọ pé àwọn èrò bíi ọ̀ọ́dúnrún òun ló wà nínú ọkọ̀ ojú omi náà èyí tó gbéra ìrìn àjò ọ̀hún láti ìletò kan tí wọ́n ń pè ní mundi àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé mọ̀ sọ pé ọgọ́ta èèyàn òun ló ti kú nínú ìjàmbá ọkọ̀ ojú omi náà ìròyìn náà wá sọ pé ọ̀pọ̀ àwọn èrò ọkọ̀ náà òun ni wọ́n mọ̀ jẹ́ obìnrin àti ọmọdé tí wọ́n ń lọ síbi àjọ̀dún ọdún mùsùlùmí kan tí wọ́n pè ní mauludi ní ìlú gajibo wọ́n wá ní olórí àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ ti niger abdullahi baba ara ó máa ṣàlàyé nínú àtẹ̀jáde kan pé àjọ náà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti wá àwọn èèyàn tó wà nínú agbami náà pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn òmùwẹ̀ lágbègbè náà ọ̀gbẹ́ni babahara ó wá sọ wípé àwọn èèyàn agbègbè náà wọ́n á ṣe tara ṣàṣà dìde ìrànlọ́wọ́ fún ìdóòlà ẹ̀mí àwọn èèyàn náà kún ara ohun tó mú kí iṣẹ́ náà kó lè tètè ṣeéṣe o láti lè dóòlà àwọn èèyàn ó wá ṣàlàyé síwájú sí pé iṣẹ́ àti ṣe àwárí àwọn tó sì kú sínú odò náà olóṣìn lọ lọ́wọ́ báyìí wọ́n ní kò tí ì sí ẹni tó lè sọ ní pàtó òun gan tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú omi yìí àmọ́ ṣá o gbọmọgbọmọ ìjàmbá ọkọ̀ ojú omi máa ń wáyè lórí odò ọya ìyẹn ti Niger pàápàá jùlọ lásìkò òjò nígbà tí odò náà tó ń kún o bákan náà lọ́pọ̀ àwọn òwòye ti sọ lọ́pọ̀ ìgbà pé àwọn ọkọ̀ ojú omi tí wọ́n ń lò fún ìgbòkègbodò ìrìn àjò ojú omi níbẹ̀ àti lọ́pọ̀ agbègbè lórílẹ̀‐èdè nàìjíríà ó ti di ẹ̀ẹ́gẹ́rẹ́mìtì tí wọ́n sì máa ń kó èrò àkójù bákan náà sì ni àwọn pàǹtí ẹ̀ka igi àti ìtí igi tí àgbàrá òjò tó ń gbá sí ojú omi yìí ó máa ń ṣe àkóbá ó máa ń ṣe àkóbá fún àwọn ọkọ̀ ojú omi wọ̀nyí kí ọlọ́run ọba elédùnmarè kó máa pa àlọ́ àtàbèmí àti ìmọ̀ o. àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wọ Ẹ̀yà Yorùbá TV o.